jẹ́ ìkan lára àwọn tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ eh, ètò tí à ń ṣe ní ibi ilé ni. ọdún tuntun fún eh, àwa tá a jẹ́ ẹgbẹ́ Akabulana Humanitarian Foundation eh, ẹgbẹ́ tí ó ń gbé oríṣiríṣi ṣe ní ilẹ̀ aláwọ̀ dúdú ni ehm, ní àpẹẹrẹ ibi tá a wà yìí ehm, lóṣooṣù a máa ń tiraka àti kó àwọn ọmọdé jọ. ká ṣàlàyé fún wọn nípa ehm, ìṣẹ̀ṣe nípa bí a ṣe ṣẹ̀ wá ká dé dá wọn lára yá um, ìyẹn díẹ̀ lára ìlérí tá a ṣe ní ìsìn. Thank you. kí lè sọ fún wa nípa àjọ tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. àjọ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ń ṣe ni a lè sọ ọ̀rọ̀ àjọ tá à ń sọ yìí ká má sọ̀rọ̀ nípa èèyàn kan tó tó fi lọ́lẹ̀ ìyẹn ni bàbá Yorùbá wọn ò sí ń bílẹ̀ ní ṣùgbọ́n gbogbo ìgbà a gbọ́dọ̀ máa ṣe bá bàbá Yorùbá ká dẹ̀ máa fún un ní iyìn tó tọ́ torí àwọn ni wọ́n fi lọ́lẹ̀ wípé ó máa dáa kí gbogbo àwa ta fẹ́ padà sílé ta wà nídìí oríṣiríṣi ẹ̀sìn ta wà nídìí ìmàle ni o ìgbàgbọ́ ni o ká padà sílé àwa tá dẹ̀ ti wà tó jẹ́ pé ìlú òyìnbó la wà tẹ́lẹ̀ ta ti ń wá bá ṣe máa padà sílé ó dáa ká jọ kóra jọ bó tẹ̀ ju ẹ̀ǹkan lọ́dún lọ ká máa kóra pọ̀ ká máa ṣàjọyọ̀ ìyẹn la fi bẹ̀rẹ̀ ètò yìí ọdún mẹ́ta sẹ́yìn la dẹ̀ ti bẹ̀rẹ̀ eléyìí ló ṣe ẹ̀kẹta tí a ṣe ní eh, látìgbà tá a ti bẹ̀rẹ̀. ẹjọ́ àjọ yìí ǹjẹ́ ìṣẹ̀ṣe gan-an nìkan tí àjọ yìí gbé dání àbí ó nìkan míì tí àjọ yìí ń ṣe tó wá jẹ́ pé ìṣẹ̀ṣe wa kàn jẹ́ kan lára ẹ̀ ẹjọ́ ṣàlàyé fún wa. ẹ ṣe àdúpẹ́ báwa ṣe rí ìṣẹ̀ṣe ó lè yàtọ̀ díẹ̀ sí àwọn tí wọ́n tán jẹ́ tán mú bí ẹ̀sìn àwa gbàgbọ́ pé ìṣẹ̀ṣe ju ẹ̀sìn lọ a gbàgbọ́ pé ìṣẹ̀ṣe nínú ìṣẹ̀ṣe ni ìmọ̀ oríṣiríṣi ló wà ní ìṣẹ̀ṣe ìmọ̀ tá à ń pè ní philosophy tá à ń pè ní economics tá à ń pè ní social economics ìmọ̀ tá à ń pè ní physics chemistry gbogbo ẹ̀ ló wà ní ìṣẹ̀ṣe so a lè mú ìṣẹ̀ṣe ká mú ká sọ wípé nǹkan kan ni ó jẹ́ fún àwa ìṣẹ̀ṣe is about everything ìṣẹ̀ṣe fún àwa ó rọ̀ mọ́ gbogbo nǹkan tí a bá ń rò gbogbo nǹkan tí ọmọ aláwọ̀ dúdú tí a lè sọ̀rọ̀ lé lórí nítorí kò sí ni tẹ́ bá wo àwọn ẹsẹ̀ ifá báwọn èmi ò ń ṣe babaláwo mi ò dẹ̀ kí ń ṣe eh, onífá ṣùgbọ́n mo bá wọn mo mo bá onífá rìn mo bá babaláwo rìn mo dẹ̀ bá wọn ní olóríṣà rìn so kò sí ètò ọba sọ tí mi ò kí ń kọ́gbọ́n nídìí ẹ̀ so ọgbọ́n tèmi kọ́ ní gbogbo eléyìí ni pé kò sí nǹkan tá a lè sọ̀rọ̀ ẹ̀ tí a ní tí ò sí ń di ìṣẹ̀ṣe tá a bá ń sọ̀rọ̀ bí ọkọ àtìyàwó ṣe lè gbé pọ̀ ní ìgbé ìgbé tí ó rọrùn ó wà ń di ìṣẹ̀ṣe tá a bá máa sọ̀rọ̀ bá ṣe lè gbé ìlú ga ó wà di ìṣẹ̀ṣe bàbá dẹ̀ ń sọ̀rọ̀ bá ṣe lè máa kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ tó dánmọ́rọ́ bọ́n ṣe lè mọ̀ bí ó ṣe yẹ kí èèyàn ṣe máa ṣe láwùjọ ó wà ní ìṣẹ̀ṣe ìyẹn ìdí yẹn ó pẹ̀lú nǹkan tá a fi ń kó gba ọmọdé tá a fi ń kó gba ọmọdé jọ ń bí lóṣooṣù pé kí a lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ oríṣiríṣi ìmọ̀ la ti ń wò bá a ṣe lè fi lọ́lẹ̀ ń bì irú ibi tẹ́ ń wò ń sìn a ti ń wò ó pé ìmọ̀ robotics which is technology à ń ro bá a ṣe lè bá fi lọ́lẹ̀ ń bì ìmọ̀ wellness ẹni tí ó bá fẹ́ wá tó níbi àti tó ń wá ibi tó máa sápamọ́ sí tí ìyà ń jẹ ó lè wá síbí gbogbo ẹ̀ náà láti ṣe ìfilọ́lẹ̀ ládẹ̀ ti bẹ̀rẹ̀ so iṣẹ́ ṣe kò ń ṣe nǹkan ẹyọ kan fún wa ń ṣe ló jẹ́ nǹkan tó rọ̀ mọ́ gbogbo nǹkan tí ọmọ adúláwọ̀ ń ṣe. ẹ jọ orúkọ àjọ yìnyín nígbà tó jẹ́ ìṣẹ̀ṣe ni àjọ yìnyín gbé lọ́wọ́ ẹ jọ kí nìdí tí a ṣe rí àwọn bí orúkọ ìṣẹ̀ṣe nínú orúkọ àjọ yìnyín ṣe lè ṣàlàyé fún wa. ẹ ṣe oríṣiríṣi orúkọ orúkọ tá a mú yìí orúkọ tá a fi rẹ́gísítà organization yìí pẹ̀lú àwọn ìjọba ní ìlú nàìjíríà yìí a gbìyànjú àti fi oríṣiríṣi rẹ́gísítà oríṣiríṣi orúkọ ńṣe ló ṣe wá ní kàyéfì pé gbogbo orúkọ tá a fẹ́ rẹ́gísítà àwọn òyìnbó wọ́n ti wọ́n ti rẹ́gísítà ẹ̀ wa àwádẹ̀rẹ̀ gbogbo nǹkan tá à ń ṣe yìí a fẹ́ kó wà lórí ẹ̀rọ ayélujára gbogbo nǹkan tá a fẹ́ tá a gbìyànjú àti àti fi sọ ìgbìmọ̀ yìí lórúkọ gbogbo orúkọ yẹn ni àwọn òyìnbó ti gbà lọ́wọ́ wa ìyẹn la fi ló fi di pé a mú orúkọ tá a mú yìí Akabulan ó jẹ́ orúkọ tí a rò pé ó tọ́ nítorí pé kí àwọn tí wọ́n sọ ìlú aláwọ̀ dúdú Africa as a continent kan tó sọ wá ní orúkọ Africa láti ń jẹ́ orúkọ yìí ìyẹn la fi wòye pé ó tọ̀nà àti padà nítorí gbogbo ọ̀nà tá à ń tọ̀ náà ká padà sílé ni ọ̀nà tí gbogbo ètà ń ṣe náà ká lè rí nǹkan kan múlélẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Thank ẹ ṣeun gan ẹ jọ̀ọ́ ẹ wá bá a sọ fún wa àwọn ètò tẹ́lẹ̀ máa ń ṣe ní ọdọọdún yìí ẹ ti ní ó ti di ọbí ọdún mẹ́ta tí ẹ ti ń ṣe báyìí ẹ jọ̀ọ́ bá wa ṣàlàyé báwo ni ẹ ṣe ń ṣe ètò yìí lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tó bá fẹ́ yín bá yín kópa ní ọdún tó ń bọ̀. kò sí ṣe nǹkan tó le ọdún àjọyọ̀ ni gbogbo àwọn tí wọ́n mọ̀ ń ifá tán jẹ́ babaláwo tán pẹ̀lú wa tán darapọ̀ mọ́ wa tán pẹ̀lú wa wọ́n máa ń dáfá Eh, àwọn tán jẹ́ àdèmá ń gba àwọn olóṣèré tó lè wá dá wọn lára yá èyí tó ṣe pàtàkì jù ni bá a ṣe lè dá àwọn ọmọ kéékèèké lára yá tí inú wọn fi lè máa dùn tán bá ti níbi tá à ń sọ̀rọ̀ yìí ń sìn tán bá ti rí wa ta ti ta àti bàbà kí ló ń pè àti bàbà ní Yorùbá <laughs> torí Jẹ̀bú nìyẹn eh, bọ́n ṣe ta àti bàbà àwọn ọmọdé yìí ti mọ̀ pé a tuntun fẹ́ ṣe nǹkan tá à ń ṣe gbogbo wọn ti ń bọ̀ ká tó débi àwọn àgbàlagbà làwọn ọmọdé ti débi aago mọ́kànlá wọn ti wà ń bí èyí tó ṣe pàtàkì síwájú nìyẹn ìdárayá ká dẹ̀ kọ́ ń pa ifá kọ́ dáfá fún gbogbo wa ká kọ́ díẹ̀ nípa ifá ká dẹ̀ rí nǹkan mú padà ká ṣèwúre tó ní Ṣàngó bá wá pé àwọn ní nǹkan táwọn lè fi eh, ràn wá lọ́wọ́ alẹ́ àgbà bẹ́ẹ̀ tí oní òrìṣà ẹ̀mí bá wá ọlọ́ṣun wà lára wa Eh, oríṣiríṣi òrìṣà la gbà mọ́ra tó bá ṣáà ti jẹ́ òrìṣà ìṣẹ̀ṣe à ń ṣe bẹ́ẹ̀ ni oyè ọ̀ṣọ́kùnà rédòré ọ̀sán ó fi ẹgbẹ́ ẹgbẹ́ o ẹlẹ́sùn wẹ̀sán ẹlẹ́sùn wẹ̀sán o ẹlẹ́sùn wẹ̀sán ọmọ bí ọ̀tá mà ní o ẹgbà màlẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ ni kò tún ọ̀hún wọ́n ṣe bẹ́ẹ̀ ni kò tún ọ̀hún fún mi nígbà bí ojú wọ́n fi ẹ̀dẹ́nu pínpín o ọgbà arọ́gbàgbà ìṣẹ̀ṣe ìṣe lọ́wọ́rọ̀ ni wà nù o wọ́n kọ́ mọ̀wò ilé wọn ìyẹ́ta ìṣẹ̀ṣe ní láyé olódùmarè ìṣẹ̀ṣe akọ́dà ayé ìṣẹ̀ṣe àṣẹ̀dá ayé ìṣẹ̀ṣe. tó bá kì í tó máa ṣàwọ̀. báwo ìṣẹ̀ṣe ò mojú bá o bá ń wá ìṣẹ̀ṣe ò mojú bá o bá ń wá. láti rí ìrìnàjò ọdún tuntun tá a wà àwọn abẹ́ kí gbogbo wa ká ká dá ìfọ̀ àìrí láti lè mọ ohun tí olùkọ́ àlè fi fún wa láti bá wa sọ àti ohun tí a máa ṣe àti àwọn ìgbésẹ̀ wọ̀nkan tí a máa tẹ̀ fún ọdún alágbègbè àpárá ẹ ṣeun a rí i pé nínú ìgbà tí wọ́n dá ifá ọdún lónìí a rí i pé wọ́n sọ wípé ọdún tuntun la ṣẹ̀ tún mú yìí ẹ jọ̀ọ́ ọdún tẹ̀ ń sọ yìí ǹjẹ́ ọdún tí gbogbo yorùbá tó fẹnu sí ni àbí ẹ̀yin lẹ kàn sọ pé ọdún yìí ọdún tuntun ni fún yín. fún àwa ló jẹ́ ọdún tuntun kì í ṣe fún gbogbo yorùbá torí a mọ̀ yìí pé gbogbo yorùbá ọdún tuntun ti wá wọ́n ti ṣe nígbà á ti tó bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn sìn tá a mọ̀ pé wọ́n ti dáfa ọdún tuntun àwa náà tún ṣe ọdún tuntun tiwa ń bí ni ó dẹ̀ jẹ́ nǹkan tí ó yẹ kí gbogbo wa náà tá bá wò ó láti perspective ẹ̀sìn gbogbo ẹlẹ́sìn ló máa ń ṣe oríṣiríṣi náà ń ṣe bóyá wọ́n ń ṣe nǹkan táwọn òyìnbó ń pè ní get together tí wọ́n máa ń kóra wọn lẹ́nu jẹ tó máa ń kó oríṣiríṣi eh, idea tó máa jọ ń jókòó ṣe idea oríṣiríṣi idea pọ̀ èyí táwa ń ṣe ń bí ni pé ká ká kóra wa pọ̀ lẹ́ẹ̀kan lọ́dún ó kéré jù àti pé ìgbà míì wà irú ìgbà tá a kọ́kọ́ máa bẹ̀rẹ̀ àwọn tán wá láti Amẹ́ríkà wà àwọn tán wá láti UK wà ìgbà àkọ́kọ́ tá a pàdé nìyẹn ibi láti pàdé látìgbà yẹn àdán bára wa sọ lórí ẹ̀rọ ayélujára ni so nǹkan gbogbo nǹkan bẹ́ẹ̀ ni kíní yìí mú lọ́wọ́ bá ṣe wà lórí platform tá a wà tá a wà nínú ẹgbẹ́ yìí èmi wà tá a ríra rí ó pẹ́ kí n tó bá e, e, gbogbo èèyàn tó wà níbí ó pẹ́ kí n tó fojú rí ẹnikẹ́ni nínú gbogbo wọn so ìyẹn gangan la fi wò wípé ó ṣe pàtàkì káwa náà ní ọdún tá à ń ṣe ìyẹn la fi dá ọdún yìí sílẹ̀. ẹ ti dá ayé ìgbà ìbá ọkùnrin ìbò obìnrin ìbò olúwo ìbò jùlọ àṣebá gbogbo àwọn babaláwo àṣebá gbogbo àwọn yọrí ìṣà ẹ a ní pé ìtàbẹ̀sẹ̀ lè kó máa wù wá o ìtàbẹ̀sẹ̀ lè kó máa wù wá o ọ̀rọ̀ mi làwọn bá wa sọ ẹ olódùmarè wàá fi ọgbọ́n àti ìmọ̀ òye ẹ wàá fi fún wa nínú ọdún tuntun yìí ifá kó bọ̀rí gbogbo ohun tí ifá náà bá sọ fún wa ṣe mọ́ wa lára ìrẹ́kùn ṣe wa mọ́ wa lára ìbùkún má ṣe mọ́ wa lára olóògbé ìtàbá sílé yìí tó tutù wọ báyìí ẹni tí ebi ká yọjú báyìí ifá ṣe pẹ̀lẹ́ ọmọ ẹlẹ́rẹ̀ pẹ̀lẹ́ ọmọ ẹlẹ́rẹ̀ pẹ̀lẹ́ ọmọ àgàtà yẹn bí ẹ̀bí ẹ̀bí ni bàbá ẹ̀rọ mi ló ń lé wá ní tòkó lánìtì akọni báwo ti ṣe ọmọ ìyá ẹni ti dá ìhòòhò tó bá jẹ́ ifá yẹn ní ó bàjẹ́ ó mú kò ní sọ ó kó bàbá tó yẹn lẹ́sìn tẹ́bá mọ mẹ̀lú kan ní lásìkò ẹ̀. ṣeun gan ẹ jọ̀ọ́ tẹ bá sọ pé ọdún tuntun tí tọ̀dọ̀ ti tiyín tó dẹ̀ jẹ́ pé ìṣẹ̀ṣe nìkan tẹ gbé lọ́wọ́ ǹjẹ́ kò ní tako ìlànà tí àpapọ̀ ọdún ìṣẹ̀ṣe tó jẹ́ ti fá ọdún tó máa ń dá nílẹ̀ Yorùbá ǹjẹ́ kò ní ní ìpalára fúnra wọn. ẹ kò ní ní ìpalára rárá ńṣe ló tún fi ọ̀wọ̀ fún gbogbo ọdún tuntun tí a mọ̀ tí a dẹ̀ ń tí a dẹ̀ ń tẹ̀lé ọdún tuntun tí wọ́n ń dá ó dàbí pé ìyẹn tí wọ́n ti dá síwájú ìyẹn la fi wòye pé ká sún ètò tiwa sí ọjọ́ tí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe àwọn tó wà láàrin wa ọlọ́ṣun wà láàrin wa tó fẹ́ lọ sí ọ̀ṣun ṣogbo onífá wà láàrin wa tó fẹ́ lọ dá tó fẹ́ lọ bá wọn ṣe ọdún tuntun ìyẹn la fi wò pé ká gbé sí ijọ́ tí ò ní pa èyí tí ò ní ní tí ò ní nípa lára fún gbogbo èyí tá a fẹ́ èyí tí a mọ̀ pé wọ́n ṣe nílẹ̀ Yorùbá. inú mo yà àyàtọ̀ àyàtọ̀ ìfà gbogbo orí kọ̀ọ̀kan àti gbogbo ìbàlẹ̀ fún bá àbọ̀lọ́ àbọ̀yè. àti dábàá ọdún ìfà forí. Ifá tá a já ní òkè àtẹ Ifá náà dẹ̀ gba èrè wa èyí àjí lọ́pọ̀lọpọ̀ àá ti Ifá náà lónìí ráńpẹ́ àwa ṣe ìtumọ̀ náà lónìí ráńpẹ́ ní díẹ̀díẹ̀ awo tó dábàá ni awo kẹ́hìndé fagbègbè. ya tó ń bá ta ọgbẹ atẹ ifá tó ga ni ifá èrè ni ifá alálùbáríkà ni ifá aláìsàn ni ifá ọba ni ifá oyè ifá ọlọsíwájú ni ẹ̀rọ náà ti sábà gbọ́dọ̀ máa jẹ́ bẹ́ẹ̀ níbi bẹ́ẹ̀ ó ní ẹdún sákẹ́ orí ìbò òrìṣàkẹ́ ẹsẹ̀ òkè ọ̀gọ̀dọ̀ àgùn ẹ̀pọ̀dọ̀ lọ́rùn yẹ́bẹ̀yẹ̀bẹ̀ yẹ́bẹ̀ adáfò òbí òbí làlàfáyà ẹ̀ òbí mẹ́ta làlàfáyà ẹ̀ mẹ́ta mọ̀rẹ́wé òye lórí àwọ̀ ẹ̀dún sáké orí ìbò òbí sáké ẹsẹ̀ òkè ọ̀gọ̀dọ̀ àgùn ẹ̀pọ̀dọ̀ lọ́rùn yẹ́bẹ̀yẹ̀bẹ̀ yẹ́bẹ̀ adáfò òbí òbí làlàfáyà ẹ̀ òbí mẹ́ta làlàfáyà onye ntụchaka ori agbagara gụọ ekpodolo ahụ a yebe yebe agafọ òkùnkùn àlàfáyà rẹ. ìmáìta àgbàdàpọ̀ lébẹ̀rẹ̀ ìtìjà dàbọ̀. 草が多い ká má sọ̀rọ̀ yìí pé ìgbéga ń bọ̀ yìí sọ pé ìgbéga máa jẹ́ tiwa. oyè nǹkan lọ ni nǹkan tó ń bu ìkúnyàn láwùjọ ni ìbá ń bẹ́ẹ̀ ni yìí la máa máa jẹ́. àgàgà ọdún yìí ìbá ní ó máa sàn wá sówó ọ̀nà àwọn máa sàn wá sọ́lá ọ̀nà máa sàn wá sí àlàáfíà ó gbé àgùntàn ó ti bá a fi ṣẹ́gun. wọ́n dẹ̀ ní owó ń ké owó máa bọ́ sí wa lọ́wọ́ ajé máa bọ́ sí wa lọ́wọ́.

ó ní àìrọ́ náà tí wọ́n gbà pé kó máa jẹ bẹ̀ níbẹ̀ ó ní àwọn bí àwọn òkú orun bá rẹ́rẹ́ aṣọ yẹ̀yẹ̀ ni ọ̀wọ́ sí èrò ọ̀run tó fi aṣọ yẹ̀yẹ̀ tó fi kúnlẹ̀ sẹ́gbẹ́ wá tó bá fi jáhùn àfisọwọ́ èrìkẹ́rin ní bábọ̀ ọ̀hún mi là bàbá lòjòrè kárí ayé ìjáwó láwọn lọ́ṣà ẹ̀ṣọ́rè kárí ayé o. ìfá ìfá ìfá ńlá nípa yìí ìfá ní ẹ máa ṣọrẹ o. nígbà àwọn olè kọ̀ọ̀kan tó ní kálukú ṣe tó ń pèdé mi tó wà gbogbo mi níbi tí ẹ wá wọ́n ní àwọn jí àwọn òfin tọrẹ aṣọ ìyàyè ènìyàn wọn ò ṣe ọwọ́ tó bá dùn aṣọ ìyàyè tó fi kúnlẹ̀ sẹgbẹ̀ wá tó bá lọ já ń kọ́ á fi sọ wí erin bí erin bí bá bọ̀ òun là bá lọ ṣoore kárí ayé ìjà ọ̀rẹ́ ọ̀làṣà ẹ kárí ayé o tí bá ní àwọn oore kọ̀ọ̀kan ló ń yọ wá kúrò nínú àwọn ewu kọ̀ọ̀kan ẹ túbọ̀ máa ṣe oore àwọn oore kọ̀ọ̀kan ah, ọmọ ní ah, kí ló ṣe irú àìtóyí a ní ọkàn méjì tẹ́ pé a negative a positive ó wá di bẹ́ẹ̀ nǹkan tí yàn bá ń lò lọ́kàn bóyá ire kan ń bọ̀ ni o tó bá ti wá ah, èèyàn kan fẹ́ wá ní bí next week àbí kankan tó bá ti lọ sọ síta pẹ́rẹ́ ó wá di bẹ́ẹ̀ lórí nǹkan bóyá oore tó ṣe ni nǹkan yẹn wá fi wá sí ìmúṣẹ tí àwọn ọ̀gá tó bá ń rò pé à ah, mo fẹ́ gbowó ní kinní tó bá lọ ṣe nǹkan bí aburú àbí nǹkan bí ìkà nǹkan yòóbí ó máa ṣiṣẹ́ fún nẹ́gẹ́tìfù ẹgbẹ́ tibitire ìlà agálẹ̀ ayé tibitire dẹ̀bi so nẹ́gẹ́tìfù yẹn òun náà máa wọ́pọ̀ ẹni pé tẹ́ni ẹ bá ti wá rí rẹ̀ yẹn náà nǹkan èmi nìkan yẹn máa bá lọ bí ó ti ń gbà ah, àbúrò bọ̀ àbúrò ah, yẹn bá ti dé o tó yẹn bá ti wá dé báyìí ọ̀tọ̀ tó ti wò lẹ́ tó ti lérò lọ́kàn ní pé òun fẹ́ fowó yẹn ṣe nǹkan èmi lówó yẹn máa bá lọ nítorí ẹ̀ ó ní kọrẹjọrẹ máa ṣe èso tìkàjìkà máa ṣe èso kò ní sáré tó máa ṣìkà tó lòdù wa rẹ òní dálẹ́jọ́ ìwà ọ̀gáṣà ẹ̀ṣọ́rẹ́ kárí ayé o ìmàmí ìrìn ajé tiwa ayọ̀ ajé tiwa o ilé ọ̀tún ilé òsì àti bàbá bàbá. onípèrè ń bọ̀ ayọ̀ ń bọ̀ ó ní ṣòwéwé ní sanwó-lóde sanwó-lóde ṣèlú àwọn olóṣèṣù wéwè pé bàbá mìíràn sọ̀rọ̀ lákúrọ̀ àwọn olówó jẹ àwọn olówó òkú adáfọ̀ ńlá bàbá ń sàrọ̀ sífẹ̀ ọmọ yẹn ni. ọmọ yẹn ni àkókò ọmọ yẹn ọmọ yẹn ni àkókò. yá yẹ wá báyìí. àṣẹ àṣẹ. àbúrò àbòyè. ẹ jọ̀ọ́ tí èèyàn bá fẹ́ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ yín ìjẹ́ ó ní àwọn ìlànà àbí nǹkan tẹ́nìyẹn gbọ́dọ̀ ṣe ẹ ṣàlàyé fún wa. kò sí ìlànà kankan olóyìnbó wà láàrin wa ẹni tí ó àwọn dúdú tí wọ́n ti tí wọ́n fẹ́ padà wá sílé Áfíríkà tí wọ́n wà tó jẹ́ pé àwọn Caribbeans ni wọ́n wà láàrin wa àwọn ọmọ Yorùbá wọ́n wà láàrin wa kò sí ìlànà kankan ju mm. pé kẹjẹ ọmọlúwàbí mm. nǹkan kan tó wà pẹ̀lú tiwa nìyẹn ọ̀rọ̀ ọmọlúwàbí bá ṣe wà lórí òkè yìí ìkan náà ni gbogbo wa ìyẹn la fi ń ṣàlàyé lẹ́ǹkan pé gbogbo nǹkan tá a bá ń ṣe ń bí kò sí ìta fi ṣàṣírí ẹnikẹ́ni ló lè bá a kópa nù ẹ̀ mm. kò sọ pé Yorùbá nìkan ló gbọ́dọ̀ ṣe kò sọ pé Ìgbò nìkan àdẹ̀ mm. sọ pé kẹlẹ́sìn má ṣẹ̀sìn ṣùgbọ́n tiwa ni pé ìṣẹ̀ṣe ni gbogbo ìlànà nǹkan tá a bá ṣe ń bí. ìgbọràn ó sọ̀sẹ̀ sọ wúwo ẹgbọ́n fatiwọn dá lọ́dún yìí oníkálukú kò fi lè dúró ire ń bọ̀ ire ó dé èjì ó pè yóò gbére ní yín kò ní o ẹ̀ ní rí bí o bẹ́ẹ̀ ni ó ṣe rí kò ní sẹ́ kò ní yẹ̀ o tó bá jáde lẹ́nu ò ní padà sẹ́nu wọn ìtí mo wí lónìí ó dé kó dé pé olúgbóhun ayé olúgbóhun ayé olúgbóhun ayé olúgbóhun ọ̀run olúgbóhun ọ̀run olúgbóhun ọ̀run gbogbo ọ̀rọ̀ tó ti wí ní gbogbo òwúre tó ti wí ní ẹ̀yin gbárùmọ̀lẹ̀ ẹ̀yin àjẹ́ ayé ẹ̀yin àjẹ́ ọ̀run ẹ̀yin oṣù ayé.

ilé ìgbà ọjọ́ àwòjú ìgbà ọwọ́ ní síwájú jú ọwọ́ ní síwájú lòbálẹ̀ ẹni iṣẹ́ ní iṣẹ́ mú ìgbà rẹ̀ o ìgbà gbogbo babaláwo ìgbà gbogbo lóríṣà olúwo ìgbà araba lójúbọ̀nà ìgbà kọ́tẹ́bí orí òkè òrìṣà ìgbà rẹ̀ o àtúntí wá ṣe bá ṣe máa ṣe lọ́dọọdún ọyọ ọdọọdún làárọ gbogbo ọdọọdún làárọ awùsà ọdọọdún làárọ ọmọ obì lórí àtẹ ẹ̀yìn táwa ṣe lọ́dún àwọn náà ní ká ti sọ ní gbogbo àwọn náà ní ká ti sọ ní gbogbo olórí pamọ́ olóbìnrin àtúnṣòwò àṣetì gbogbo orí kọ̀ọ̀kan wa àṣetì tá à ń ṣe nínú ayé wa kó ló kú gbogbo kọ́tà dáwọ́lé kó máa ṣàṣeyọrí gbogbo kọ́tà dáwọ́lé kó máa ṣàṣeyọrí. bẹ́ẹ̀ lọ tí o bá ṣe bó ti fẹ́ fò. kọ́ńtà bọ̀ wá bẹ́ẹ̀ nù. lọ́bọ̀ abẹ́nu rẹ̀ wúre kan lọ́bọ̀. ẹyọ wíyẹn ó ti ṣe. kan lọ́bọ̀ abẹ́nu rẹ̀ wúre kan lọ́bọ̀. ẹnu àwọn làṣẹ kan lọ́bọ̀ abẹ́nu rẹ̀ wúre kan lọ́bọ̀. ẹ wá fẹ́nu rẹ̀ wúre kan lọ́bọ̀ abẹ́nu rẹ̀ wúre kan lọ́bọ̀. ọ̀rọ̀ kúrin láà sọ ìrèlè o ẹ̀wíra lára oríire ẹ̀wíra jẹ ìrèlè ọ̀rọ̀ búrìlà oríire ìrè tó sọ ìrèlè o ẹ̀wíra lára oríire ẹ̀wíra jẹ ìrèlè ọ̀rọ̀ búrìlà oríire ìrè tó sọ ìrèlè o mo dúró mo wí. say, Shaita

ọgbẹ́ sí i máàmì sí wọn sí wọn ọgbẹ́ sí ọmọdé ní àgbà ni ní máa ń korí wá sí i. ọgbẹ́ sí i máàmì sí wọn sí wọn. ẹni abala sóde là bá rè lé ẹni ajaba wa là ajaba wa adébábẹ́jì gbogbo ni wù nígbàdàn lọ tẹjú máa gá kó kéré. èjì lóko ìwòye ayé tẹjú mọ́ mi òwò mi rè èjì kókó ìwòye. èjì kókó ìwòye ayé tẹjú mọ́ mi òwò mi rè èjì kókó ìwòye. ayé tẹjú mọ́ mi òwò lọ́lá lọ́wọ́. èyí gbogbo ìwòyí alẹ́ tẹ̀dúmọ̀ mi ò ní ire èyí gbogbo ìwòyí. àjọ púpù sí púpọ̀ hàn lójú ìpàlẹ̀ ọ̀rọ̀ sí púpọ̀ hàn lẹ́nì kejì. àríwá fún ọmọ olóbi tí ìṣọmọ àdàtà bí ràkun ẹni lóbi wọn kì í rárun owó. àìrà ọmọ ìjẹ́ ìrarun àìrà ọmọ kì í rárun ọmọ. àìrà ọmọ ìjẹ́ ìrarun àìrà ọmọ kì í rárun àìrà ọmọ ìjẹ́ ìrarun àìrà. ọgbọ yẹ kú bàbá àwọn orí ogbó orí àkọ́ǹtì ọba ìdùn adúbàpọ̀ wọ́n ṣàlọ́ sílé oníkórókóró kò tó tẹ̀wọ́n lọ́wọ́ papọ̀ wọ́n gbé àpá fúlàtò ẹ ṣeun gan ẹ jọ̀wọ́ kí lè lè sọ fún wa nípa òkè tá a wà yìí hmm. òkè òrìṣà ní ìlú Ìbàdàn díẹ̀ tèmi mọ̀ màá ṣàlàyé mo dẹ̀ ó dẹ̀ dá mi lójú pé àwọn tó tún mọ̀ jù mí lọ wọn á tún ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ibi tá a wà yìí òkè òrìṣà jẹ́ ibi tí àwọn ará Ìbàdàn tí wọ́n ti ń bọ òkè òrìṣà òrìṣà náà ni òkè òrìṣà jẹ́ ó dàbí pé ìdí nìyẹn tán fi sọ gbogbo agbègbè tá a wà yìí ní abòkè ìgbà tí ẹni tó fi ìjọ yìí ẹgbẹ́ yìí ẹni tó fẹgbẹ́ yìí lélẹ̀ ìgbà tí wọ́n wá sí agbègbè tá a wà yìí ni wọ́n wòye pé pẹ̀lú gbogbo bó gbogbo àṣẹ wà tá a wà lórí ẹ̀rọ ayélujára ó máa dáa kí gbogbo a máa pàdé bí ò tẹ ìjúlẹ̀ nǹkan lọ́dún ká máa pàdé níbí ká tẹ̀ ṣàjọyọ̀ tí gbogbo àwọn aráàlú náà lè tán lè darapọ̀ mọ́ wa a dẹ̀ rí i pé ibi tí ó kún fún oríṣiríṣi nǹkan tí a ní fẹ́ kí wọ́n bàjẹ́ ni irú bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ǹkan pé kwari wà ń òkúta tẹ́ bá wò yíká ẹ̀ rí i pé òkúta ló kún bì a dẹ̀ fẹ́ nǹkan tí ó máa fi dàbí pé wọ́n ń fọ́ òkúta tìtorí pé wọ́n fẹ́ kọ́lé ìyẹn la fi wòye pé á da kára bíi ká filẹ̀ bó ṣe wà ká dẹ̀ gé e ká tọ́jú ẹ̀ gbogbo oníṣẹ̀ṣe tó bá fẹ́ ṣèṣẹ̀ṣe kán máa wá bí kán máa darapọ̀ mọ́ wa ẹni tí ò bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tó fẹ́ ibi tóun ti lè jókòó kó gba atẹ́gùn kó ṣe fàájì ó lè wá bí náà kó wá ṣe yẹn. Hmm. ẹ ṣeun pé òkè yìí ní òkè òrìṣà bẹ́ẹ̀ni ń jẹ kó ń ṣe ìlú ni ó ní ibi báyìí tí ìlú bóyá nǹkan tí ìlú máa ń bọ ló wà níbí báyìí tó fi wá di títí ẹ ṣàlàyé. òrìṣà tí ìlú ń bọ ó wà kò ń ṣe ara ilẹ̀ táwàrà òrìṣà tí ìlú ń bọ ó sì wà lẹ́yìn mi níbẹ̀ yẹn a dẹ̀ ní ìbániṣe tó dánmọ́rọ́ ìbániṣepọ̀ tó dánmọ́rọ́ pẹ̀lú ìlú tó fi jẹ́ pé àwa pàápàá a máa ń bá wọn ṣàjọyọ̀ òkè òrìṣà so èyí táwa ń ṣe ń bí ń ṣe ló tún mú eh, ń ṣe ló tún mú ògo ń ló tún gbé ògo òkè òrìṣà ṣe ló tún gbé ògo òkè òrìṣà ga. báwo lè ṣe jẹ́ nínú àjọ yìí. ìkan lára àwọn tí a lè pè ní administrator mi ò mọ ẹ má bínú mi ò mọ Yorùbá yẹn. <laughs> abẹnugan. abẹnugan ètò ni mo jẹ́ so èmi mo pẹ̀lú àwọn tí a jọ máa ń ṣe ìjíròrò lórí bá a ṣe lè gbé ẹgbẹ́ ìga kìdẹ̀ ń ṣèmi nìkan a tó bíi márùn-ún sí mẹ́fà ó kàn jẹ́ pé èmi jẹ́ ẹni tí mo máa ń wálé lóòrèkóòrè torí ìlú United Kingdom lèmi wà tí n bá dẹ̀ wálé mo máa ń make sure mo máa ń tiraka àti wálé ní ìgbà tí ọdún yìí tá a máa ń ṣe ọdún kí n lè bá wọn ṣe ọdún yìí. Hmm, ẹ ṣeun ẹjọ ìsorúkọ yín fún wa lẹ́ẹ̀kan sí kẹ́ wá fún àwọn Yorùbá àti àwọn míì tán nífẹ̀ẹ́ síṣẹ̀ṣe ní ìmọ̀ràn. orúkọ mi ni Adémọ́lá dayo, ọmọ Ìjẹ̀bú Igbó ni mí ìmọ̀ràn tẹ́mi máa fún gbogbo ọmọ Yorùbá ni wípé tá a bá wò ó tá a wò dáadáa ìṣẹ̀ṣe èmi fúnra mi ìdílé Kristẹni ni mo ti wá gbogbo àwọn ẹbí mi Kristẹni ni wọ́n èyí ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ nígbà tí mo múra pé ilé ọlọ́jẹ̀ nìyá mi ti wá <laughs> torí ìyá ìyá mi gbogbo wọn ti wọ́n ti darapọ̀ mọ́ àwọn onígbàgbọ́ ìmọ̀ràn tèmi máa fún àwọn ọmọ Yorùbá ni pé ká máa ká padà sílé gbogbo nǹkan tá a ṣe lénìí gbangba la ti ṣe kò sí àṣírí ń bẹ kò sí nǹkan tá a fi bò gbogbo àwọn ọmọdé náà yọ aká ìwúre là ń ṣe pé ká rí ìgbéga ní gbogbo nǹkan tá à ń ṣe ẹni tó bá fẹ́ ìgbéga tó bá dẹ̀ ń fẹ́ ìgbéga tó tọ̀nà tó yé òun yékéyéké ìṣẹ̀ṣe ìdí ìṣẹ̀ṣe ló wà tá a bá ń sọ pé ìgbàgbọ́ ìṣẹ̀ṣe ò lòdì sí gbàgbọ́ ìṣẹ̀ṣe ò lòdì sí màlẹ́ àwọn ẹ̀sìn náà lòdì sí ìṣẹ̀ṣe so tá a bá sọ yẹn ìyẹn fi hàn pé ìṣẹ̀ṣe olórí gbogbo ohun tá à ń ṣe ni nítorí pé tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ó wà nínú ìṣẹ̀ṣe bá ń sọ̀rọ̀ bí ìgbéga ó wà nínú ìṣẹ̀ṣe bá ń sọ̀rọ̀ ọmọlúwàbí bá a ṣe lè máa rìn láwùjọ ká nígbèga láwùjọ ó wà ń di ìṣẹ̀ṣe so èmi ò rí nǹkan tí èmi ò fẹ́mi ò tara tèmi lèmi sọ o ìṣẹ̀ṣe ó tó ọmọ adúláwọ̀ ó tó èmi mi ò rí ìdí tí máa fi mú ẹ̀sìn kankan torí ìṣẹ̀ṣe ẹ̀sìn wà nù ìṣẹ̀ṣe ìmọ̀ wà nù ìṣẹ̀ṣe Eh, technology báwọn òyìnbó ṣe ń sọ ó wà ní ìṣẹ̀ṣe eh, mathematics ó wà ní ìṣẹ̀ṣe bẹ́ẹ̀mi dẹ̀ ṣe jẹ́ ẹni tí ó jẹ́ technology expert ó jẹ́ nǹkan tí ó mi ò mọ bí ṣe máa ń sọ Yorùbá yìí ó ó align pẹ̀lú iṣẹ́ tèmi ń ṣe eh, nǹkan tó dẹ̀ máa ń tó wá ń bà mí nínú jẹ́ díẹ̀ ni pé tá a bá sọ̀rọ̀ ìṣẹ̀ṣe àwọn tí wọn kì í ṣe ọmọ adúláwọ̀ wọ́n mú wọ́n mú wọ́n dẹ̀ ó yá wọn lára àti mọ̀ àti wádìí ẹ̀ ju àwọn tá a jẹ́ ọmọ adúláwọ̀ lọ ìyẹn ló máa ń bà mí nínú jẹ́ torí a lè sọ̀rọ̀ ìṣẹ̀ṣe kí a ọmọ adúláwọ̀ tó wà nídìí ẹ̀sìn kan darapọ̀ mọ́ wa àwọn díẹ̀ la lè rí tán máa sọ wípé àwọn darapọ̀ mọ́ wa ń bì lẹ́nu ṣùgbọ́n díẹ̀díẹ̀ àdé ibi tá à ń lọ. mi ni ọ̀ṣùgbọ́n mi olúwàbùnmi victoria adéníran. ẹ ṣeun gan ẹ jọ bá a sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà lẹ́nìí fún wa. ẹ lónìí à ń ṣe ọdún akẹbúlán festival ní òkè òrìṣà ibi là ń pè ní òkè òrìṣà ọdún yìí dẹ̀ ní í ṣe pẹ̀lú gbogbo ọmọ akẹbúlán lápapọ̀ akẹ́bùlà ni à ń jẹ́ kó tó di pé wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wá ní áfíríkà torí náà ọdún tá à ń ṣe lénìí gbogbo ọmọ orílẹ̀-èdè áfíríkà aláwọ̀ dúdú ni ó wà fún yálà ẹni náà jẹ́ Ìgbò ni o haúsá ni o yorùbá ni o bíá tanzania ni o uganda ni tó bá ṣáà ti jẹ́ aláwọ̀ dúdú gbogbo wa ọdún yìí ìjọmọ́ lónìí. Hmm ẹ ṣe gan ẹ jọ ǹjẹ́ kí lẹ lè sọ fún wa nípa àjọ yìí àjọ tí ó ṣọdún lónìí. àjọ Akebulan Humanitarian Foundation tó ń ṣọdún Akebulan Festival lónìí jẹ́ àjọ tó káràmásìkì ìgbésí ayé àwọn ènìyàn yálà lọ́mọdé ni àgbà ni obìnrin ni ọkùnrin ni arúgbó ni tó bá ṣáà ọmọ aláwọ̀ dúdú ó kátà fún ìgbésí ayé wọn àti ìhùwàsí wọn ìṣesí wọn hmm. bóyá àti fún ìní wọn àgàgà àwọn ọmọ aláìní àbí àwọn obìnrin tí wọ́n jẹ́ bí opó wọ́n máa wọ́n kátà fún wọ́n máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó bá nídìí ìrànlọ́wọ́. はい ṣe gan ẹjọ́ nígbà tá lè ní láti wá yẹ sí a rí pé àwọn nǹkan ìṣẹ̀ṣe ni ẹ̀ ń ṣe ní ọdún èní àdẹ̀wà rí pé nǹkan tẹ́ gbé dání ó jẹ́ nǹkan bíi humanitarian táwọn òyìnbó ṣe ń pè é ẹ sọ fún wa olówó wà láàrin ìranra èèyàn lọ́wọ́ àti ìṣẹ̀ṣe tí ẹ̀ ń ṣe lénìí. àjọṣepọ̀ tó wà ń bẹ̀ náà ni pé ìranra èèyàn lọ́wọ́ àti ìṣẹ̀ṣe ìkankan náà ni wọ́n ìṣẹ̀ṣe òun ni àwa ìṣẹ̀ṣe tó túmọ̀ sí bí àwa bá ṣe ìṣe wa àṣà wa ara ìṣe wa náà ni pé ká máa ranra wa lọ́wọ́ torí náà bá ṣe ń ṣe ọdún ìní tá à ń ṣe àwọn kan bí nǹkan ìbílẹ̀ tó ní ṣe pẹ̀lú spirituality àwa aláwọ̀ dúdú ó tún sì ní ṣe pẹ̀lú pé ká máa ranra wa lọ́wọ́ náà méjèèjì wọ́n wọnú ara wọn ni hmm. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun a rí i pé wọ́n dá ifá wọ́n kọ orin ìṣẹ̀ṣe lọ́tún lọ́sì ǹjẹ́ àwọn oníṣẹ̀ṣe nìkan ni àjọ yìí máa ràn lọ́wọ́ ni àbí gbogbo ènìyàn. gbogbo ènìyàn ni o kò ti dandan kẹ́ni náà jó níṣẹ̀ṣe tó bá ṣáà ti jẹ́ ẹlẹ́ran ara tó ń mí tó sì jẹ́ aláwọ̀ dúdú bó sì jẹ́ aláwọ̀ pupa náà ṣùgbọ́n púpọ̀ nínú ìrànlọ́wọ́ ni àwọn táwọn ràn lọ́wọ́ ni àwọn tó bá ṣáà ti jẹ́ aláwọ̀ dúdú dandan kọ́ nìkan jẹ́ oníṣẹ̀ṣẹ̀ wọ́n lè jẹ́ oní oní ẹlẹ́sìn ìmọ̀le wọ́n lè jẹ́ kìrìsìtẹ́nì èyíkéyìí tàn bá jẹ́ pàṣẹ àti jẹ́ pé èèyàn ni wọ́n wọ́n sì gbogbo wọn là ń hmm. là ń ràn lọ́wọ́. Thank you. mo fara mọ́ jù ní Ọ̀ṣun. ìyá ọ̀tún ìyá torí òun ni ìṣẹ̀ṣe ilé tèmi ibẹ̀ ni mo tàn mọ́ torí tá a bá bímọ a máa ń ṣe àkọ̀sẹ̀jáyé nínú àkọ̀sẹ̀jáyé la máa fi mọ òòṣà tí ó tàn mọ́ ọmọ náà tó sì máa ràn lọ́wọ́ nínú ìrìn àjẹ tó Ọ̀ṣun lèmi faramọ́ ṣùgbọ́n ó kàn jẹ́ wípé a ti rìn a ti lọ a ti ṣe oríṣiríṣi a ti lọ ilé ìjọsìn a ti ṣe gbogbo ẹ̀ kó tó di pa wá ṣẹ̀ṣẹ̀ wá mọ ibi tí ìrìn àjò wa yẹ kó lọ ṣùgbọ́n tíyàn bá ti mọ ìrìn àjò ẹ̀ tó bá ti mọ ibi tó yẹ kó lọ tó bá dẹ̀ ti bẹ̀ sí ń tàn ayé á máa máa rọrùn fún un gbogbo nǹkan tó rí tó le tó le á bẹ̀rẹ̀ sí ní dẹ̀ á máa dẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ hmm. so Ọ̀ṣun lèmi so mọ́. ẹjọ ǹjẹ́ lè sọ fún wa ipò tẹ́ dìmú nínú àjọ yìí. èmi ò ní ipò kankan pàtó ju pé kó ṣáà ti máa dáa àjọ máa ṣọdún àmọ́ ṣe mi ò ní ipò kankan pàtó bọ̀tútòsí ń lé nínú kíkún lè wọ̀ ilé kó máa bọ̀ wá bá èmi níwájú lẹ́yìn kí n máa ríre gbà ní gbogbo ibi tí mo bá wà ire kó máa tọ̀ mí wá ẹ jẹ́ ká máa ṣe ìwúre yẹn ọlá iyì ìgbéga ìlọsíwájú ilé ọ̀tún ilé òsì kò wá dé ǹjẹ́ ìkànnì sọ fún wa bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ kọ́kọ́ jẹ́ ọmọlẹ́yìn ẹ̀sìn míì kó tó di pé wá sí ìṣẹ̀ṣẹ̀ ìjọ ìṣẹ̀kan lè sọ fún wa ṣókí the turning point bẹ́ẹ̀ ṣe ṣe láti ibẹ̀ tẹ́ wá wá sí ìṣẹ̀ṣẹ̀ ń sìn. bí mo ṣe ṣe náà ni pé observation ìgbà tí mo rí pé mo ṣe ṣe ah, pé mi ò ní mi ò ní ìfọ̀kànbalẹ̀ bó ṣe yẹ kí n ní gbogbo àwọn nǹkan tó yẹ kí n kí n máa kí n máa kó yé mi kò pàpà yé mi náà èmi fúnra mi jókòó mò ń ronú pé ah tó wáyé pé wọ́n ní pé báyìí báyìí dẹ́n báyìí ló ṣe yẹ kó rí báyìí ló ṣe yẹ kó rí ah mo rí pé mo kó méjì mọ́ mẹ́ta mo rí pé kò jọra wọn mo dẹ̀ wọlé ayé mi mo rí pé ah gbogbo nǹkan tí mo ń ṣe yìí kò ràn mí lọ́wọ́ until tí mo wá òpó ké jẹ́ kí n lọ sí orísun mi kí n tiẹ̀ lọ wò bóyá bẹ́ẹ̀ yẹn tiẹ̀ wá yàtọ̀ sí eléyìí tí mò ń rí wọ̀nyí pa tí mo ti wá dé orísun mi tí mo wá rí i pé ah ibẹ̀ ni ìtura wá wá kò wá sí ìbẹ̀rù mọ́ gbogbo à ń bẹ̀rù oṣó àjẹ́ nǹkan kan wọ̀nyẹn kò sí mọ́ torí tíyẹn bá ti mọra ẹ̀ tó ti mọ orísun ẹ̀ kò sí ní tó máa bà lẹ́rù mọ́ torí pé gbogbo ẹ̀ ti yé dáadáa so ìgbà tí mo lọ ọ̀tún tí mo rí pé ah, kò yé mi mo á nọdà kí n kúkú lọ sórísun mi kí n tiẹ̀ lọ wò ó ń bẹ̀ mo sì wá rí i pé orísun gangan gan òun la gbà. Hmm. ẹ ṣeun gan ifá nǹkan tẹ́ ẹ sọ yìí gan ó ti dèèyàn bíi méjì mẹ́ta tó máa sọ the same thing fún mi èmi gan tún lè sọ pé living witness náà ni mí ẹnu wa nìbà ẹnu wa làṣẹ ẹ yìí tá a wí ní àṣẹ ẹ ó máa ṣe bẹ́ẹ̀ àrò máa rò mọ a fi ẹyẹlé kí wọn máa fò lọ táwọn máa tún àwọn kọ Not my buying you next time. Thank you. ọmọ adúláwọ̀ ni pé kí a gbìyànjú ká ká ká má ká má ẹlòmíì ẹ just like kíyàn bá ní ẹsẹ̀ méjì kíyàn lẹ́sẹ̀ méjì kan tún sì máa fi crutches rìn kò sí nǹkan tó ṣe ẹsẹ̀ yẹn o ó lè rìn fúnra rẹ̀ ṣùgbọ́n kó tó wá fi igi sí apá tó bá yá ẹsẹ̀ yẹn gan fúnra ẹ̀ gan kò ní lè lò mọ́ ẹsẹ̀ tí ò sí nǹkan kan tó ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó ti gba crutches tó ti fi rìn ẹsẹ̀ yẹn á wíìkì kò ní lè lò mọ́ nǹkan tó ń ṣe wá nìyẹn nìsín a ti gba ẹ̀sìn míì tí wọ́n fi wá ń control wa tó ti sọ fún wa pé báyìí ni báyìí ni ó ní ò jẹ́ kí agbára táwa gangan wá ní tí Elédùà fi fún wa ká lè mu lò mọ́ ó ti wá ń ìyẹn ẹ̀ in fact tíyàn bá mú apá yìí gan tó bá gbé sápá kan tó bá gbé dúró báyìí tí ò sí nǹkan kan tó ṣe apá yìí tó kọ̀ fílẹ̀ báyìí tó bá máa fi tó fílẹ̀ báyìí fún bíi ìwọ̀n ọjọ́ kan gan ó di different four hours kíyàn kọ̀ ṣàpá báyìí tó bá máa tó tẹ̀ fún wa tó bá fẹ́ nu apá yẹn ó máa ní lára ó máa ah, kò ní rọrùn mọ́ àádá ìpọ́wọ́ apá yẹn ti bẹ̀rẹ̀ sí ní pírọ́blẹ́mù nísìn nǹkan tó ń ṣe wá nìyẹn ká fi àwọn nǹkan àjèjì ká filẹ̀ ká fa àwọn nǹkan tiwa mọ́ra ká lè tabadẹ̀ fa nǹkan tiwa mọ́ra ibẹ̀ la máa mọ agbára tá a ní tí ò ní jẹ́ kí ẹnikẹ́ni kó lè gàba lé wa lórí àwọn ará ìta àwọn ẹ̀sìn àjèjì gbogbo wọ̀nyẹn ó ń gàba lé wa lórí ó ń dín agbára wa kù ká gbọ́n gbogbo ẹ̀nu hmm. ká sì bẹ̀rẹ̀ sí mọ ẹni tá a jẹ́ hmm. ká máa fi hmm. túlé ayé wa ṣe. Foundation àjọ tó jẹ́ pé eh, wọ́n gbé kalẹ̀ fún àti máa ṣègbéga àti ìgbélékè àti ìgbélárugẹ ilẹ̀ adúláwọ̀ orúkọ tèmi ni Gbẹ́ngà Àtẹ́wọlára Òdùlé. so ẹ jẹ́ ṣàlàyé fún wa àjọṣepọ̀ olówó wà nínú humanitarian àjọ tó ń dùn ènìyàn nínú tó wá tún wá jẹ́ pé àjọ yìí náà ló wá tún gbé ìṣẹ̀ṣe tó ń gbé lárugẹ tá à ń kọrin ìṣẹ̀ṣe àtòrìṣà ẹ jọ̀ọ́ ṣàlàyé fún wa. ẹ ṣeun tá a bá wò dáadáa ní àtijọ́ níwọ̀nba èyí tí àwa gbọ́njú mọ̀ tá a gbọ́njú mọ̀ àwọn ilé ń gbé yàrá kọjú sí mi kọjú sí ọ ni nínú ìgbé ayé tá à ń gbé ńgbà náà ó jẹ́ kó yá wa lára láti mú ọmọ ẹni tá a jọ ń gbé láti tọ́ sọ́nà láti bá wí òun ni Yorùbá ṣe máa sọ wípé ojú kan ṣoṣo ló ń bímọ ìgbà ojú ló máa ń tọ̀. kí ni mo fẹ́ fàyọ ìṣẹ̀ṣe ní ìwọ̀nba ohun tó yé èmi mọ́ ìṣẹ̀ ṣe ìṣẹ̀ ìṣẹ̀ǹbáyé báwo ni wọ́n ṣe ń ṣe látijọ́ nígbà àtijọ́ kó tó dìsìn yìí ìfẹ́ nìkan ni wọ́n máa ń lò látijọ́ torí ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ dáko wọ́n ń pe kinní kan ní ààrò tẹ́ ẹ bá fẹ́ dáko nígbà náà ẹ máa kóra yín jọ ẹ jọ lọ síbì kan ẹ jọ dá tó bá ti kan ti yín òǹkàlùkù àtúnjọ wá wọn àtúnjọ dá ìfẹ́ nìkan ni ó ti yàtọ̀ sí ìsìn tó ń kálukú ń ti ilẹ̀kùn mọ́rí tó máa pe láwọn ń gbénu flat tó yẹ pé èṣù mọ́ṣe mi ọmọ ẹlòmíì ni ó ṣe ni wọ́n ń bá kiri so mo rí pé nǹkan táwọn èèyàn ń pè ní ìṣẹ̀ṣe ó kọjá ṣe ni ó kọjá nǹkan tá a lè pè ní ẹ̀sìn ẹ̀sìn àti ìṣẹ̀ṣe tá a bá máa sọ pé ẹ̀sìn ni á jẹ́ pé n tó lọ bọ ifá àtẹni tó lọ bọ Ògún ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ̀sìn tí wọ́n lọ sìn ṣùgbọ́n ṣẹ̀ṣẹ̀ náà máa pe gbogbo wọn tó bá wá jẹ́ pé ìṣẹ̀ṣe la pe gbogbo wọn á jẹ́ pé báwo la ṣe ń ṣe látijọ́ ní ìṣẹ̀ṣe kí la ṣe ń bára wa gbé kí la ṣe ń bára wa sọ̀rọ̀ láàárín bá a ṣe ń bára wa sọ̀rọ̀ ní nǹkan tí wọ́n ń pè ní ohun ìbílẹ̀ tiwa wà bí mo ṣe lè bọ̀wọ̀ fún yín bí mo ṣe lè bọ̀wọ̀ fẹ́lòmíràn bí mo ṣe lè bọ̀wọ̀ fẹ́ni tó tún wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀ ẹ́ rí i pé látijọ́ wọ́n á sọ pé tí ìyàwó yín bá dìde lórí àga mi ò lè jókòó ńbẹ̀ ìbọ̀wọ̀ fún ni kò ń ṣe pé nǹkan kan wà ńbẹ̀ ìbọ̀wọ̀ fún so ara àwọn nǹkan yẹn lèdè wa wà ní ìṣe wa wà ìyẹn ni wọ́n pè ní ìṣẹ̀ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti da wọ́n ti da ìtumọ̀ yìí púpọ̀ mọ́ ẹ̀sìn wọ́n wá rò wípé ẹ̀sìn ni wọ́n pè ní ìṣẹ̀ṣe ní tèmi nǹkan tí mo rí nìyẹn mo sì rí pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tó bá wà nídìí nǹkan yìí ìrònú ẹ̀ á yàtọ̀ á dẹ̀ lè rò tó máa pọ̀ á lè rò jinlẹ̀ so torí pé mo mọ̀ pé ohun tí wọ́n gbé lọ́wọ́ àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ti kó lẹ́rú lọ tí wọ́n ti di àtìpó ní ìlú àwọn aláwọ̀ funfun ọ̀pọ̀lọpọ̀ wọn ń fẹ́ káwọn padà bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gan ò mọ́lé wọn mọ́ wọ́n wá rò pé ó dáa táwọn bá tiẹ̀ dẹ̀ máa padà sílé ibì kan ni wọ́n ṣáà máa lè padà sí tí wọ́n lè pè ní ilẹ̀ wọn nílẹ̀ aláwọ̀ dúdú èèyàn ṣáà kì í wà nílé bàbá rẹ̀ kan sọ pé ọmọ àlè ni. Hmm. so ohun tí mo rí tó jẹ́ kó dàbẹ̀ ni wípé ó gbé nǹkan tó jọ nǹkan táwọn èèyàn lè rò pé ẹ̀sìn ṣùgbọ́n kí là ń ṣe látijọ́ ni ṣé bí onífà àbí oníyòògùn ṣe báwo nìwọ gangan gangan gan ṣe wáyé ni tó o bá wá mọ ara ẹ ò ní ṣìnà kí là ń wá lọ náà tá à ń wá kiri tá a máa sọ pé a lọ ilé ẹlẹ́sìn ṣé bá ní kí wọ́n sọ nǹkan tá a jẹ́ fún wa náà ni hmm. bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló náà ṣe wá rí kò yàtọ̀ báwo ló ṣe mọ ara rẹ sí ta ni ọ́ hmm ẹ ṣeun bàbá ìyẹn lolóyìnbó á pè ní spirituality. ẹ ṣeun bàbá ẹ jọ ẹ tún bá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ sí àjọ yìí gbé ètò bí wọ́n ṣe lè máa ran àwọn ènìyàn lọ́wọ́ ṣùgbọ́n lónìí tá a wá bíbà a rí i pé ìkan ìṣẹ̀ṣe ni àjọ yìí gbé lọ́wọ́ ìjọba ṣàlàyé àjọṣepọ̀ ló wà láàrin ìranra ẹni lọ́wọ́ àwọn ọmọdé àwọn tí ò ní lọ́wọ́ àti ìṣẹ̀ṣe ẹ jọ̀ọ́ ṣàlàyé fún wa ẹ̀yin ṣe mọ̀ pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ìfẹ́ nìkan ni àwọn baba ńlá baba wa ni wọ́n fi ń bára wọn lò látijọ́ ẹ ẹ wá lè àní lè sọ pé ẹ mo mọ ara mi láyìí ń ṣe pé tí n bá mọ ara mi ó yẹ kí n mọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ṣé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ṣó fẹ́ ìrànlọ́wọ́ ṣébì wà tí bàtà ti ń ta lẹ́sẹ̀ tí mo lè ti bomi rin òun ló fa ohun tá a rí lónìí pé àwọn kan wá wọ́n jọ oní ọ̀ṣun wọ́n jọ onífá wọ́n jọ ológun àbò ní ọ̀yà nínú mo fẹ́ ṣe ìrànwọ́ ni kí n jẹ́ kí ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi mọ̀ ta ni àti kí ló ń ṣe kí ni ìpèníjà tó ní torí ẹni tí ó ẹni tí ó ràn yàn lọ́wọ́ ó ṣáà gbọ́dọ̀ mọ ibi tí ó ti tọwọ́ bọ ìrànlọ́wọ́ ẹ̀ so òun ni mo rí pé ó jẹ́ kí ó la ọ̀pọ̀lọpọ̀ irú nǹkan báyìí lọ láti rí irúfẹ́ àwọn èèyàn yẹn náà níbẹ̀ àti wípé ẹni tó dá sílẹ̀ onífani bó tiẹ̀ jẹ́ wípé ó fi ìmọ̀ kún ìmọ̀ ló ní bí wọ́n ṣe ní kí wọ́n ṣe fágan kì í ṣe bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń ṣe pé ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ń fi kíní ifá yìí bí ìgbà tí wọ́n fi ń ṣe arúmọ̀jẹ fáwọn ènìyàn ni pé tó bá jẹ́ pé ọ̀nà tá à ń gbà béèrè lọ́wọ́ ara wa látijọ́ ni ọ̀nà ifá pé ta ni mí ọ̀nà wo ló yẹ kí n tọ̀ ibo ló yẹ kí n gbà ó pé ó yẹ ká kúkú tètè mú àwọn ọmọ wa kéékèèké ká tètè máa sọ fún wọn pé ọ̀nà yìí báyìí náà ṣe ń tọ̀ báyìí ni wọ́n ṣe ń rìn kí gbogbo nǹkan yẹn má di nǹkan tó máa di ti àjòjì tán tá a wá di ọdún gbọọrọ sísìn táwọn àjòjì á wá padà wá pàwọn làwọn ní torí wọ́n ti ń rin ìrìn àjò ẹ̀ díẹ̀díẹ̀ àwọn aláwọ̀ funfun ti ń wá wọ́n ti wá fowó ribiribi kọ́ èdè tiwa ń bí nígbà tán bá wá kọ tán wọ́n á lọ nígbà tọmọ aláwọ̀ funfun bá ń kì í fá tí wọ́n ń ṣe Ògún tí wọ́n ń ṣe Ọ̀ṣun táwọn tí wọ́n sì kúrò tọ́mu kúrò lọ́dọ̀ wọn táwọn ti kúrò nídìí ẹ̀ tán tó jẹ́ pé àwọn náà ti wá wá nǹkan táwọn ọmọ aláwọ̀ funfun ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ tó a jẹ́ pé tó bá yá ṣe lọ́mọ aláwọ̀ funfun máa fi tiwọn sílẹ̀ fún wọn ni wọ́n á sáwá bí ni wọ́n láwọn làwọn ni eléyìí àwa kù bí ṣe fẹ́ gbà padà lọ́wọ́ wọn a kù bí wọ́n ṣe máa gbà padà lọ́wọ́ wọn. Hmm. ẹ ṣeun gan-an ẹ jẹ́ kí lè lọ sọ fún wa nípa orí òkè tá a wà yìí. ẹ orí òkè yìí nígbà tí ẹni tí ó dá àjọ yẹn sílẹ̀ tó dé àdúgbò níbí ó wá àdúgbò níbí láti kọ́lé tó fẹ́ gbé ni tó fẹ́ fi ṣiṣẹ́ àánú ilé àwọn ọmọ aláìní ìyá ló wá kọ́ pé àwọn náà wọ́n lẹ́tọ̀ọ́ sí ìgbé ayé tó dára ńgbà tó dé láàrin ìrìn àjò ló tajú kán lórí bí ló bá ní a ṣé wọ́n lè àbí ṣé ibi ṣé àwọn èèyàn ti ní wọ́n ní rárá òun dẹ̀ lè ní ká jọ rà o pé tán bá rà wọ́n á ṣe níṣe bí ẹni pé ẹ mọ ẹ jẹ́ kí n fi àpèjúwe mẹ́kà kí n fi ṣàpèjúwe mẹ́kà pé wọ́n á ṣe pé gbogbo irọ́ tí wọ́n máa ń pa fáwọn èèyàn pé ẹbọ ni Ògún ẹbọ ni Ṣàngó ẹbọ ni kí ti ń pè é Ọya kìnìkan kìnìkan pé àwọn àgbà wa tó ti lọ ṣùgbọ́n tí wọ́n ní agbára ni wọ́n pé ṣùgbọ́n kí ni wọ́n ń ṣe ó ní òun á inú tòun á dùn tí wọ́n bá lè jẹ́ kí wọ́n mọ àwọn àtàn wọn so wá ní tán bá ti ṣe nǹkan yìí pé òun á ní kàn ṣe ilé Ògún rèé ilé Ṣàngó rèé ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ àmì Ṣàngó náà máa kó síbẹ̀ pé ìtàn ẹ̀ wọ́n lè kọ́ sínú nǹkan kí wọ́n fi síbẹ̀ kí wọ́n lè mọ̀ ọ́ pé nígbà kan ohun táwọn náà wá sáyé nǹkan báyìí ni wọ́n ṣe nǹkan báyìí ni wọ́n ṣe nǹkan báyìí ni wọ́n ṣe àwọn nǹkan tó ní ní ìran nígbà náà nìyẹn gbà tó yí òrònú ìbí so wá ní tá bá ti ṣe pé wọ́n á wá kọ́ ibi tó jẹ́ pé ẹni ẹni tó bá ń fẹ́ ibi tó kàn ti fẹ́ ní ibi ìdákẹ́rọ́rọ́ pé ó fẹ́ bára ẹ̀ sọ̀rọ̀ tàbí ẹlẹ́dàá ẹ̀ kó lọ síbẹ̀ kó dájókòó ẹ̀ kó súre fúnra ẹ̀ kó dẹ̀ máa lọ. Hmm. ẹ ṣeun ẹ jọ̀wọ́ àmọ̀ràn wo lẹ ní fún àwọn ọmọ Yorùbá. àmọ̀ràn tí mo ní ni pé kó ní kálukú kó lọ mọ ta lòun jẹ́ kí oníkálukú kó mọ ibo lòun ti wá àwọn èèyàn mi kan tí wọ́n lọ sí Jerusalem tí wọ́n ní àwọn lọ fún iṣẹ́ ìsìn nígbà tán dé wọ́n ní àwọn ò rí nǹkan tó yàtọ̀ sí nǹkan tí àwọn rí ní ibi wọ́n ní kódà ṣe náà tó ń fi àwọn ṣe yẹ̀yẹ́ pé kílẹ̀ ṣe gọ̀ tó tẹ́lẹ̀ ẹ wá wo ẹ kó owó ẹ wá wo ọwọ́ ẹ wá wo ọwọ́ ẹnìkan àti ibi tó ti ṣe pé pé yẹ̀yẹ́ ni báyìí àmọ̀ràn tẹ́mi wá wọ́n ní ẹ nígbà tí ẹ kúrò nílé yín tẹ́ ẹ̀ wálé ògbó tẹ́ ẹ̀ wálé sọ̀gbọ́n pé ó dáa wọ́n lé ńgbà tí wọ́n sọ fún yín pé èṣù ó níwo lórí ó dúdú mo níta ló lóun rí èṣù ṣé bí èèyàn náà pé ṣé èèyàn níwo ni ẹ ẹ bá padà sílé kó ń kálukú kó lọ béèrè pé báwo ló ṣe rí ó ṣe ṣe kárí tàn tí wọ́n pa pa pa pa tí wọ́n á fi ṣàlàyé mo nítorí nǹkan tá a kà nínú nǹkan tí wọ́n sọ yẹn tẹ́lẹ̀ lọ wò yẹn ìyẹn ò kì í ṣe èṣù o Lucifer ni wọ́n pè o bẹ́ẹ̀ ṣe wá sọ Lucifer di Satan tí Satan tí wọ́n á di èṣù lèmi ò mọ̀ o mo ní èmi ò mọ o mo ní tẹ bá sọ pé èṣù ló ń ṣe nǹkan tí ò da anyway mo lé mi ò bọ èṣù mi ò bògún mi ò bọ Ṣàngó ṣùgbọ́n mo ní kán jẹ́ kí n béèrè béèrè kan lọ́wọ́ wọn mo ní ṣébi tí wọ́n ti ń bọ èṣù ṣébi wọ́n ran sáwọn ẹni tó ń bá wọn jà ni mo ní ṣe nǹkan tó dáa kọ́ ni wọ́n ṣe fáwọn ẹni tó àbí àbí ẹni tó ẹ sọ pé nǹkan burúkú ló máa ń ṣe ṣébi ó lọ gbèjà àwọn yẹn ni ṣébi àwa náà máa ń lọ sí àwọn ibi tí wọ́n ní ká wáyé náà tí a sọ pé ó yá iná ọ̀run sọ̀kalẹ̀ mo ní ṣe iṣẹ́ yẹn náà kì í ṣe ṣùgbọ́n yẹn mo la jẹ́ pé òǹkàlùkù wa ká lọ kọ́kọ́ jókòó ká lárò jinlẹ̀ dáadáa ká wá lọ béèrè béèrè nílé kóńkàlùkù mọ ẹni tó jẹ́ ibi tó ti jáde ká má bàa sọ nǹkan wa nù táwọn kan ò wá rí e tí wọ́n láwọn làwọn ní. ẹ ṣeun ẹ jọ ẹ sorúkọ yín lẹ́ẹ̀kan. orúkọ mi ni <laughs> Gbénga Àtẹwọlára Òdùlé. ẹ ṣeun bàbá àṣẹ mi ò ẹ kú ọdún ẹ sà.